الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فن ولون وبا وبا تيوصى ميوادي إيرولي ألال بركي ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti alfa abdulgani almakdisi ọlọ́run bá kí ó yọ́nú sí à ń ṣe àlàyé lórí hadithi ọgọ́rin 80 a dúró lórí hukmu ta'min ìdájọ́ ṣíṣe àmín lẹ́yìn ìgbà tí imam bá ka ghairil maktubi tán àdúró lórí pé súnnà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbé al'amru èyí ni pé àṣẹ tí a nẹ́bísà ọ̀sánlẹ̀ sọ pé fàkúlù àmín wọ́n gbé lórí pé kìí ṣe ọ̀ranyàn wọ́n ní istihbab ni torí pé riwaya tó sọ pé idha qala ahadukum amin wal malaikatu fi samai amin fawafaqa ihdahuma al-ukhra ghufira lahu ma taqaddama min dhanbi tí ẹnìkọ̀ọ̀kan yín bá sọ pé àmín tí màláíkà tó wà ní sánmà táwọn náà sọ pé àmín kí àmì ti àwọn màláíkà kó wá ṣe déédé pẹ̀lú ti yín a ó darí ẹ̀ṣẹ̀ yín jìn eléyìí ni etí àwọn àfáà tí wọ́n mú láti sọ pé àmín kìí ṣe ọ̀ranyàn istihbab ni matsala èyí tó wọ́n wájú ni pé hal yu'minu al-imam ṣé imam náà yóò sọ pé àmín ani asunna al'imamu yu aminu sunna ti anabi sallallahu alaihi wasallam ó ní pé imam náà tó lẹ́yìn gbà tó bá ka gairi magdubi wala dọ́ọ̀lín òun náà sọ pé amin gẹ́gẹ́ bí hadithi tó wá nínú abu dawud láti ọ̀dọ̀ wa'il ibn hujur tó sọ pé كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ولا الضالين قال آمين ورفع بها صوته توني النبي صلى الله عليه وسلم نبا تبقى ولا الضالين ongan fúnra a máa sọ pé àmín débi pé ó máa ń gbóhùn sókè láti ó máa ń gbé ohun rẹ̀ sókè láti sọ àmín ìdínú tí imam bukhari nínú tírà rẹ̀ sahihul bukhari tó fi mú báàbì wá tó ní báàbù jahri imami bit-ta'min báàbù tó fi hàn pé imam òun náà sọ àmín yóò sì sọ tí gbogbo èèyàn gbọ́ lẹ́yìn náà ló mú ọ̀rọ̀ Ata olóní wàkọ́lẹ̀ àtọ́ àmín dùá àtọ́ ibn Rabah oní àmín àdúà ni أمن ابن زبير ومن وراءه حتى إن للمسجد لجة ibe abdullahi ibn zubair tí ó bá ṣe àmín pẹ̀lú àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n máa ń sọ débi pé mọ́sálásí ó sì mì lórí àmín tí wọ́n ṣe eléyìí fi hàn pé wọ́n máa ń ṣe jáde wọ́n máa ń ṣe jaharan so àdìsí ó fi hàn pé annal imam yóò amin imam yóò ṣe amin eléyìí ni ohun tí àwọn imam mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ sí abu hanifa táwọn náà gbà wọlé èyí táwọn náà tán dáyẹn rínú pé imam yóò ṣe amin ó ní ashafi'i àti imam ahmed àti imam malik ipe anna imam anna ta'min lil ma'mumin wal imam pé amin àwọn imam àti àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ náà àwọn náà máa ṣe amin bákan náà ǹjẹ́ àwọn máa mú sáwọn náà ṣe àmì wọn wọ́n sọ sókè ni wọ́n sọ hàn bí ma'ana jahar wọ́n ni as-sunna an yajhar al-imam wal-ma'mun wal-munfarid bit-ta'min wọ́n ni sunna ni kí imam àti àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ àtẹni tí ń kírun ló nìkan ṣoṣo kún ó ṣe àmín kún ó sì ṣe ní jahar lópin ìgbà tó bá jẹ́ pé irun tí a máa ń kéwú sókè ò ní wọ́n kí wọn láti ṣe àmín sókè ìdínú tí imam bukhari tó náà tó fi ṣe báàbí mi báàbù jahri al-ma'mumi bit-ta'min báàbí tí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn imam táwọn náà ṣe àmín tí wọ́n ṣe sókè lẹ́yìn náà lọ́wọ́ mú àdísà Abu Hurairah tó ní إذا قال الإمام غير المغضوب ولا الضالين فقولوا آمين nígbàtí imam tó bá ka ghayrul maghdubi waladdallin ẹ sọ pé amiin fa innahu man wafaqa qawluhu qawlal malaika ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé àmín tó bá ṣe déédé pẹ̀lú ti àwọn màláíkà a ó dá orí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn náà هل يوافق المأمون الإمام في قول آمين ورقي ẹnì kan béèrè ìbéèrè yìí ní ọ̀sẹ̀ tó kọjá ṣé ó pa dandan kọ́ ẹ pé àmín ti imam àti ti àwọn máàmú kò ṣe déédéé ńgbà kan náà àwọn apá kan nínú àwọn àfà wọ́n ní idha qala al-imamu ghayru al-maghdubi wala ad-dallin faqulu àmín wọ́n ní ala anna al-ma'mum yuwafiqu al-imam fi qawli amin wọ́n ní ma'mum tó ń kírun lẹ́yìn imam àti imam wọ́n jọ ṣe àmì papọ̀ ni ṣùgbọ́n al-zahir ọ̀rọ̀ tó sọ pé idha ammana al-imamu nígbàtí imam bá ṣe amin ẹ̀yin náà ẹ ṣe amin wọ́n ní yàtàbí adamul muwafaqa fi ta'min ó fi hàn pé wọn kì í ṣe papọ̀ imam yóò ṣe tí ó dìgbà tó ń bá ṣe tiẹ̀ kí àwọn tán kírun lẹ́yìn rẹ̀ ó tó ṣe torí pé àdìs Abu Huraira tó ní idha qala imam ghayru al-maghdubi wala ad amin ohun tó wà ń bẹ̀ ni pé أن قول القول آمين عقب انتباء انتهاء من الفاتحة آمين يو ولين بتبقى فاتحة تاني وفي هيك imam àti imamu wọ́n jọ wí lápapọ̀ ṣùgbọ́n àwọn àfáàtí wọ́n ní imam láti kọ́kọ́ wí tiẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ pé anabisa sallam sọ pé a fi imam kalẹ̀ torí àti kọ́sì rẹ̀ ni so nígbà tí ó bá ṣiṣẹ́ òun náà ni kí ẹ̀yin náà tó ṣe iṣẹ́ náà so àwọn náà wọ́n tún fi eléṣẹ́ rí pé ìgbà tí imam bá ṣe àmín làwọn máàmú náà ṣe wà tó ṣe àmín torí pé fa fa aminu fa kúlù ìtumọ̀ ẹni pé thumma kúlù lẹ́yìn ìgbà tó bá ṣe ghayrul maktubi wala dhalin lẹ́yìn náà ẹ̀yin sọ pé àmín so wọ́n ní a ò ṣẹ̀ṣẹ̀ ní dúró de imam láti sọ àmín ṣùgbọ́n àwọn afáàtí wọ́n ní imam máa wí tiẹ̀ síwájú káwa náà tó wí ó ní pé anabi sàlọ́sàlá ní ju'ila al-imam li yu'tamma bih a fi imam kalẹ̀ torí àti kọ́sì rẹ̀ ni lẹ́yìn tó bá ṣiṣẹ́ tiẹ̀ lẹ́yìn náà tó ṣe lẹ́yìn náà fadlu qawli àmín kí ni àjùlọ tó wà ń bi ká sọ pé àmín àjùlọ rẹ̀ ó ti wá nínú hadith tí a ti kà sẹ́yìn ipe gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe àmín tí ó bá ṣe déédé pẹ̀lú ṣíṣe àmín tàwọn màláíkà ọlọ́run ọba ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ṣùgbọ́n ká mọ̀ pé ìforí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn bí ohun tí àwọn àfáà tí wọ́n fẹnu kò ní pé as àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kìí ṣe àwọn al ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé kí síwájú kí ọlọ́run ọba kó tó forí jiyàn yẹn láti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá so àwọn afáfẹnu kan pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó wọ́n sọ pé tí a bá ṣe báyìí ọlọ́run forí jìn wá wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni aláti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ètò fi hàn nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí a máa ń ṣe ní gbogbo ìgbà òun náà ni zina olè jíjà irọ́ pípa ká pààyàn láì ní ẹsẹ̀ àbí ká ṣe síhìr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí anabi sàlám tó kà ní alkabair bákan náà òṣùwọ̀n kabair ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ó bá wà nù Qur'an àbí sunna anabi sallallahu alayhi tí a sọ wípé gbogbo ẹni ó bá ṣe làánà ọlọ́run kọba àbí wẹ́ìlú kọba níjọ́ gbẹ̀ndẹ̀ alkayama àbí ọlọ́run ṣe àdéhùn orí pé ó fìyà jẹ nínú jahannam àbí àwọn ẹ̀ṣẹ̀ tí ìdájọ́ rẹ̀ wá lé ayé pé tí ẹni ó bá ṣe báyìí ká ṣe báyìí fún gẹ́gẹ́ bí ẹni ó bá ṣe zìnà pé tí ò tí ní ìyàwó á fún ní ẹgbàá bọ́ bá ti níyàwó aṣọ ló kò pa irú àwọn ẹ̀ṣẹ̀ tí ìdájọ́ rẹ̀ wálé ayé gbogbo rẹ̀ wọ́n kà kún kàbáyìr ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ míì tá a máa ń ṣe tá a mọ̀ gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó ní irú àwọn iṣẹ́ ni ọlọ́run ọba máa ń fi orí rẹ̀ jìn wá so ó pa dandan ká sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá نعم مسألة ايتو وجن المقصود بالتأمين الملائكة كن انت انت باليرو بي او ملائكة وسي امين àkọ́kọ́ ń bẹ̀ ni pé ṣé àwọn màláíkà tó wà lọ́dọ̀ Ọlọ́run ni àbí gbogbo màláíkà pátá gbogbo wọn ni wọ́n ṣe àmì lásìkò náà ọ̀rọ̀ àwọn afá sí méjì àwọn kan ní umumul màláíkà gbogbo àwọn màláíkà ni pátá ni wọ́n ṣe àmì àwọn kan ní alhafadọ àwọn tí wọ́n ń sọ iṣẹ́ wa àwọn tó wà pẹ̀lú wa tó ń sọ iṣẹ́ wa àwọn ni ó ṣe àmì yẹn ṣùgbọ́n àwọn àfáà tó ń kọ́ tó sọ pé gbogbo màláìkà ni wọ́n ní àdíìsì tí anabi sallam wa qalati màláìkàtu fi sàmáì àmín àwọn màláìkà tó wà ń sánmà wọ́n sọ wípé àmín eléyìí fi hàn pé gbogbo àwọn màláìka ni kì í ṣe àwọn tí wọ́n wà ní apá ọ̀tún wa àti apá òsì wa tí wọ́n ń ṣe àkọọ́lẹ̀ iṣẹ́ wa bákan náà wọ́n ní hadith tí anabisa sallam sọ wípé ala tasufuna kama tasufu almalaika inda rabbiha ẹ ní tosawu báwọn màláìka ṣe máa tosawu ní iwájú ọlọ́run ọba wọn eléyìí fi hàn pé àwọn màláíkà náà wọ́n jọ́sìn níwájú ọlọ́run ọba and then ètò ìjọ́sìn tiwọn náà sáwọn náà ń ṣe báwa náà ṣe ń ṣe débi pé àwọn sàábí wọn bí anabi sàásánlá wọn kayfa tasuffu màláíkà 'inda rabbiha báwo ni màláíkà ṣe ń ṣe sáwọn níwájú ọlọ́run ọba wọn wọ́n ní yatimuna as-sufuf al-awwal wa yatarassuna fi as-sufuf ẹni pé wọ́n máa ń kún sáwó àkọ́kọ́ wọ́n sì máa wọ́n máa wọ́n máa ń to sáfù yẹn tí ó ṣe déédé kí èjìká tí ó ṣẹ́ ti ara wọn tí ò ní tí ò ní gun so eléyìí fi hàn pé àwọn màláìkà tó wà níwájú ọlọ́run àwọn náà máa ń ṣe àmín lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n ń kírun lé náà bá ṣe ghayril maghdubi wala dhalin wallahu a'lam. نعم حديث 81 عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء حديث أبو هريرة أبو هريرة الله أبكي يونسي wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ wípé idha salla ahadukum linnas tí ẹnì kọ̀ọ̀kan yín tó bá ń kírun fáwọn èèyàn èyí ni pé tẹ bá jẹ́ imam fal yukhaffif فإن فيهم الضعيف والسقيم وذا الحاجة كما يبقى àwọn tó tò lẹ́yìn yín àwọn tí ọ̀gbádùn wà nù wọn àwọn tó ti lẹ́nu wà nù wọn àwọn tó ní bùkátà tí wọ́n fẹ́ lọ gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán wà nù wọn وإذا صلى أحدكم لنفسه tí ẹnì kọ̀ọ̀kan yín bá فليطول ما شاء kó kírun kó naam eléyìí ni hadith tí a ṣe àlàyé lórí ẹ̀ masala alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ anabi sallam tó ní idha salla ahadukum linnas èyí ni pé tẹ bá jẹ́ imam tí ẹ bá ń kírun fáwọn èèyàn tẹ jẹ́ imam torí pé àdísà anẹ́bìsà sálàm tó sọ nípa àwọn tó ń kírun àwọn máàmú tó ní yusalluna lakum a'immatukum àwọn aṣíwájú yín àwọn ìmáàmù yín wọ́n máa kírun fún yín fa in asọ́bù falakum tó bá ṣe dáadáa gbogbo yín náà lè ní ládàá wa in akhta'u falakum wa alayhim tí wọ́n bá ṣe tí wọ́n bá dáadáa tí wọ́n ṣàṣìṣe ní ládàá tí àṣìṣe wọn orí wọn ló so almuhim ìdá sọ́là ahadukum linnas tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń kírun fún èèyàn omi ní pé tẹ́ bá ń ṣe imam fáliyù khaffif ọ̀rọ̀ pé fáliyù khaffif kó ṣe ní ṣókí àáfàá ni àṣẹ yìí istihbab ni ẹni pé ń ta fẹ́ jù kéèyàn ó kírun ní ṣókí kọ́mọ́ gùn púpọ̀ ohun tó fi hàn ní pé anabi sàlám ní irun magrib ó súrọ́tù Tur ọkàrí nínú Maghrib a sì mọ̀ pé ní àádátàn ní ọ̀dọ̀ wa ń bí ìrun Maghrib àwọn súra kéékèèké là máa ń so now tí ẹnìkan ní bá lè karú èèyàn ní Maghrib ń bí ọ̀pọ̀lọpọ̀ tí ó sàkó lẹ́yìn rẹ̀ so anẹ́bísà sálàm ka súratu Tur lè gẹ́gẹ́ bí ó ti wá nù Bukhari àti Muslim bákan náà ó ka súratul Mursalat ìgbà bí ìjọ kan ti ẹ̀ka súrọ́tul A'raf ẹni ọba mọ súrọ́tul A'raf bó ṣe gùn tó rákà méjì àkọ́kọ́ lànàbí ló pín súrọ́tul A'raf sí méjì tọ́ka so eléyìí fi hàn pé kí wọ́n tó kírun gan tán àsìkò ṣáìgò ti fẹ́ wọlé torí pé bí wọ́n ṣe ṣe sífà kíkéwu ànábì sallallahu alayhi kì í ṣe báwa ṣe ké ẹni pé ó máa pẹ̀lẹ́ ni so automatically tí èèyàn bá ka suratul araf èèyàn bá ìgbàyè àsìkò tí èèyàn bá lò so wọ́n ní zaid ibn thabit ó sọ fún marwan ibn hakam malaka taqra fil maghrib qisar kí ló dé tó máa ń ka súra kéékèèké nínú àwọn ìrun maghrib wa qad sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yaqra'u bi tula at-tawilayn mo sì gbọ́ pé ànábì sàásánlá máa ka súra méjì léè tó gùn jù nù alukur'an so eléyìí fi hàn pé istihbab ni afẹ́ èyí eléyìí fi hàn pé àṣẹ tí ànábì ní fal yukhaffif istihbab ni afẹ́ kọ́ jẹ́ pé kéèyàn kì ní sókè ló dáa jù ṣé a wà sọ pé ànábì ṣe èyí tí ò dáa jù ni naam. eléyìí ni tí àwọn afá fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gígùn àti kúkúrú ó ní pé kí ìrun ogun àti kí ìrun okúrú ó wà lẹ́yìn ó wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn imam ni wọ́n ní tó bá pé àwọn tí à ń kírun fún nínú ìwòye sí wa ohun tí wọ́n fẹ́ jù ni pé kákírun sókí kónkálukú sí lọ àwọn rí pé mọ́síláṣí yàtọ̀ síra wọn kódà èyí ti irun tá ń kí lásùbà àwọn mọ́síláṣí kan wà tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kírun kódà wọ́n ti gbé irinṣẹ́ wọn jáde kó tó wá kírun àsùbà láti irun àsùbà náà ni wọ́n ti lọ síbi iṣẹ́ wọn tẹ́ bá dé mọ́síláṣí mi lásùbà ẹ̀rí táwọn ń kóyìn tó ti páàkì lọ rẹ́rẹ́rẹ́ láti bí mọ́sálásí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ́ irú eléyìn kéèyàn wá mú súrà tó gùn ẹ pé àwọn tó ń lẹ́yìn wọ́n máa pòṣe ni so eléyìí fi hàn pé àwọn tá a ni pé àwọn tó ń kírun lẹ́yìn èèyàn tó yẹ pé àwọn tó ń kírun lẹ́yìn àfa àwọn ọmọ kéwù ni tó yẹ pé àwọn náà sì fẹ́ káwọn ọmọ ṣe mùrájà Kùránì bí bá ti ń ka nínú wọn máa dùn kò sáburú káàbọ̀ ka tó kù wọn ò ní ní problem láti dúró lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n pé mọ́sálásí tó yẹ pé àwọn eh, ẹrú ọwá ni gbogbo wa òun kálukú wọn fẹ́ kó kírun ní kọ́ lọ síbi bùkátà rẹ̀ so irú àwọn ìbẹ̀yẹn ń tà fẹ́ ni pé kéèyàn ṣe at-takhfif wọ́n ní Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n ní al-wajib muslim أن يرجع في مقدار التخفيف والتلوين إلى السنة ipe ohun tó dáa jù ni fún imam àti àwọn mùsùlùmí yòókù nípa òṣùwọ̀n kúkúrú àti gúngùn kádàgbà sínú súnà anabi sallallahu alayhi wa sallam ohun tí anabi sọ ni pé idha salla ahadukum linnas falyukhaffif tẹ́nìkẹ́ni yí bá kírun fún yàn ẹ kí ní ṣókí. So kẹ̀kẹ́ kúkúrú kó má gùn pọ̀ jù bákan hadith anas ibn malik ó ní anna rasulallah sallallahu alaihi wasallam kana min akhaffi nasi salatan fi tamam anabi sallam ó jẹ́ ẹni tó pé irun rẹ̀ máa kúrú jù so èyí pé súra tó gùn tánàbí ń ka ń gbà míì ní máa ń èyí tó pọ̀ jù ó ní pé kúkúrú débi pé nínú àwọn sahaba, àwọn míì máa ń sọ fún àwọn imam wípé ẹ kírun yìí ní kíákíá kó tó di pé ṣètánì ó wọnú ọkàn yín ẹ jọ kírun papọ̀ nígbàtí ìbẹ̀rù ọlọ́run sì wà lára yín tẹ́ tí gbogbo áńkàrí wà nù ẹ kírun ní kíákíá kẹ́ parí ẹ̀ kó tó di pé àwọn ròyìnròhún tó máa wọnú ìrun yín so eléyìí fi hàn pé àwọn sàábẹ́ anabi sàlá sàlám náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ohun tí wọ́n fẹ́ jù ni pé kí a kírun ní ṣókí kí a sì parí ìrun so ìdínú tó fi ní atafif ìkírun ṣókí ó padà sí tí anabi sàlá sàlám máa ń ṣe jù òun náà ni ìrun rẹ̀ ṣókí ló máa ń kí jù ṣùgbọ́n kákírun ní sókí yẹn ṣé ọ̀wọ́ kéwú kíkà lásán ni àbí àwọn orike irun náà ká ṣe ní kíákíá kí ká máa lọ ohun tó fi hàn o ni pé kéwú kíkà ni k'i í ṣe pé oríkè irun àwọn oríkè irun àrùkù àti dídúó gbígbórí padà láti àrùkò àti jíjókòó láti sujúd eléyẹn afẹ́ ká ṣe ní ìfarabalẹ̀ kìí ṣe pé lẹ́yìn bàtí a bá ṣe rùkú kí a ńgbàtà bá ti dúó káwọn máa mú ti dúó àwa ti lọlẹ̀ imam ti lọlẹ̀ káwọn máa mú tó lọ ṣe sùjáde imam ti dìde láti sùjáde lẹ́yìn ẹ̀ṣẹ̀ rùn so aláti kí pẹ̀lú ìfarabalẹ̀ ohun tó à ń sọ nípa tẹ̀fíf ó ní kéwú gúngùn àbí kéwú kúkúrú wọ́n ní àdísí wá nínú Bukhari àti Muslim láti ọ̀dọ̀ Anas ibn Malik ó ní inni la aluwanna an usalli bikum kama ra'aytu rasulallah sallallahu alaihi wasallam yusalli bina ó ní ó wù kí n kírun fún yín gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam máa ṣe ń kírun fún wa fakana anasu yasna'u shay'an la arakum tasna'unahu anas máa ń ṣe àwọn nǹkan kan kọ́ mi ò máa rí kẹ́yìn òun máa ṣe nígbà tẹ́ ẹ̀ máa ń kírun كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي ó jẹ́ pé nígbà tí bá dìde láti rùkú yóò dúó débi pé èèyàn máa rò pé bóyá ó tiẹ̀ ti gbàgbé pé òun kírun ni torí pé ẹ máa retí kí kọ́ lọ sí sùjádà ṣùgbọ́n òun ó dúó ẹlòmí ò tiẹ̀ fẹ́ sọ pé bóyá àáfàá ti gbàgbé ipò òun ni kódà bí tiwa tó yẹ pé nígbàtí kí imam bá ti dìde kó tó máa múra àti lọ rùkú lànà ò ti máa múra so nígbàtí imam ti bá ti rí pé àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ òun wọ́n ti kásọ òun náà lè fẹ́ dúró díẹ̀ kọ́kọ́ fara balẹ̀ ṣùgbọ́n tó bá pé wọ́n ti ká agbádá papọ̀ wọ́n máa lọ sí sujud lòun náà bá tètè pé sáàjì lọ́gbó tó lọ so ohun tó dáa jù ni pé ó ní lẹ́yìn ìgbà tí ó bá dìde láti rùkú yóò dúó débi pé ẹ máa rò pé bóyá ó ti gbàgbé ni lẹ́yìn náà wa idha rafa'a ra'sahu mina sajada makatha hatta yaqula al-qa'il qad bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe máa ń kírun fún wọn nìyẹn bákan náà anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti kírun gẹ́gẹ́ bí adìrẹ àbí àṣá mẹsẹ mú oúnjẹ oúnjẹ ńlẹ̀ kọ̀ọ̀kọ̀ ká máa forí kọlẹ̀ bí bí adìẹ so eléyàn kì í ṣe irun pẹ́ẹ́pẹ́ẹ́ náà kí ni ìdí tí a fi kọ̀ fún wa láti láti má láti má kí o tó gùn pọ̀ jù àkọ́kọ́ àwọn àǹfààní khashiyatu tankiri nas abẹ̀rù kí àwọn èèyàn má máa kírun gẹ́gẹ́ bí gbígbà tí eh, adìẹ bá mú oúnjẹ jẹ lẹ̀ ẹlẹ́ẹ̀kejì mura'ati halil ma'mun káwòye sáwọn tán kírun lẹ́yìn wa torí pé ànábì ni nínú àwọn tán kírun lẹ́yìn yíhun àwọn tí wọ́n ti lẹ tí wọ́n lágbára wà nù wọn àwọn àgbàlagbà wà nù wọn àwọn tó ní bùkátà gan bẹ nù wọn ẹni tó ní bùkátà tó dádúró ọkàn rẹ̀ lẹ́mọ̀ kò ní sínú òun bákan náà ẹni tí ó lálàáfíà gbogbo wọn ni a fẹ́ kí a wòye sí wọn ṣùgbọ́n ká má kírun kó gùn sí gbogbo òun pátá ni à ń sọ̀rọ̀ lórí ẹ̀ ní àbírùn wo ni àwọn àfáà ní ìrun tí a fẹ́ kó gùn pọ̀ jù òun náà ni ìrun ìṣà ìrun àsùbà súnà òun kíké rẹ̀ ogun ìrun àvóhò àti àsì súnà òun kí ìrun rẹ̀ kọ́ wà ní mutawasit kó gùn kò sì kúrú pọ̀ ìrun magrib nígbà míì kó rọra gùn ọ̀pọ̀ ọgbà kásẹ̀ ń kúkúrú ṣùgbọ́n ìrun ìṣà kí ló fà torí pé àsìkò yẹn ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn tó wà kírun ìṣà ó ti lọ bí iṣẹ́ ó padà dé ni ẹlòmí ò tiẹ̀ ní lọ lé lọ jẹun kó tó di pé ó kírun ìṣà lẹ́yìn bọ̀ bá kíṣà ìta ni ó wọlé lọ tá a bá dárú eléhùn dúró ó ṣeéṣe tó bá lọ sílé ó ṣeéṣe kó má lè padà mọ́ ó ṣeéṣe kó má lè jókòó kírun jẹ́mi ìgánsẹ̀ yóò ní wọn ò ní kírun bọ̀rọ̀ ẹ jẹ́ kí n kí n kí n kí n lọ lọ kí so wọ́n ní irun tí a fẹ́ kó gùn pọ̀jù ọ̀pọ̀ nínú àwọn àdìsí tó wá lórí irun ìṣáà ni. So, ṣùgbọ́n àdísì wá lórí àṣùbá náà tí ẹnìkan wá fẹjọ́ sun ànábì sallallahu alaihi wasallam ìpè ntí mi ò fi tètè jáde wá kírun onílágbájá ìmọ̀ kàkí ó tí ó gùn ìdínú tẹ́mi ó fi rọ adúó létí mi ní tètè kírun nígbà ọsọ bẹ́ẹ̀ tọ́lá ànábì wá gorí mímbà sallallahu alaihi wasallam nínú yín àwọn tí wọ́n léyìn ẹ́ sọ́lọ́ ẹnikẹ́ni tó bá kírun fáwọn èèyàn kó kéwú gúgúrú so eléyìí fi hàn pé àṣùbà náà nígbà míì ó yẹ kó pé kájúzi irú kéwú wò ní gúngùn lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì tó bá ti mú àmà ni ó ti máa pòṣe ẹlòmíì sì ni wọ́n kírun pẹ̀lú súrọ́tù jinn súrọ́tù múlik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ala hal káwòye sí àwọn tí wọ́n kírun lẹ́yìn wa náà ọ̀rọ̀ anábì sàlám tó ní wa idha salla ahadukum li nafsi falyutawwil ma sha ẹnikẹ́ni tó bá kírun fún ara rẹ̀ kó kírun kó gùn bó bá ṣe wù wọ́n ní ohun tá a gbàlérò níbí ni pé irun náfìlà kìí ṣe irun fara'id torí pé adatan sunna oníkakírun ah, farilla ní jam'i so irun tá kí tá dàkí ó ní irun náfìlà so tó bá wá wọ̀ ń gbà náà kó kírun kó kírun rẹ kó gùn bọ́ bá ti wọ̀ kò sẹ́ni tí ó mú ọ sí i ṣùgbọ́n ṣé gbogbo náfìlà náà ni láàkì tí ó gùn tó bá wù wá kì í ṣe gbogbo ẹ̀ torí pé àwọn náfìlà míì wà tó yẹ pé súnnà gẹ́bí rak'atayn al-fajr torí pé àdísì wá pé ìgbà míì gan tánà bí sásùpá kírun rak'atayn al-fajr àwọn máa ń wò pé só ti ẹ̀ka suratul fatiha nínú ọ̀hún bí níbi tí máa ti ń kí ní kúkúrú bákan náà masjid pàápàá jùlọ nígbàtí imam bá ń ṣe khutba lọ àdísì wá lórí ẹ̀ pé ẹ kírun rákà méjì ní ṣókí so bákan náà arrawatib arratiba pàápàá jùlọ ti magrib ẹni pé rákà méjì tá a máa kí lẹ́yìn ìrun farida ti magrib afẹ́kọ́ kí ní ṣókí oríkẹ́ gẹ́gẹ́ bí súnà sí wà nìyẹn bákan náà rákà méjì tá a kí lẹ́yìn bàtà bá ṣe tawaf náà òun náà súnà wà ní pé ká kí ní ṣókí ni so èyí fi hàn pé ọ̀pọ̀ ọ̀run tá à ń kí fúnra wa tá a máa ń kí kó gùn ó ní irun kíni irun ẹ̀yàmù lẹ́yìn irun tá à ń kí lóru láti fi dúó lóru èyí ò ní súnà wa a lè kí kó gùn bó bá ṣe wù wá. Aisha radiyallahu anha ọlọ́wọ́ bá kó yọnu sí i oni kana an-nabiy sallallahu alayhi wa sallam yukhaffifu rak'atayn allatayn qabla salati as-subh hatta inni la aqulu hal qara'a bi ummi al-kitab oni anabi sallam ó máa ń kírun rak'atayn al-fajr ó máa ń kí ní ṣókí débi so ti ẹ ah, ka suratul fatiha wa al ya subhanallah bákan náà masjid pàápàá jùlọ nígbà tí imam bá ń ṣe khutba lọ gẹ́gẹ́ bí anabi sàlám bó ti sọ fún sùlẹ́kà tó ní kún farka rak'atayn wa tajawwaz fiha dìde kó kírun rákà méjì kó kí ní sókí so torí àsìkò a ó dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró báyìí èyí tá ṣe déédéé pẹ̀lú ohun tí ọlọ́run bá sọ àti ànábì rẹ̀ kí ọlọ́run kó fún wa ní ládẹ́ èyí tá a sá ṣe ọlọ́run kí ó forí ẹ̀jì wọn wasalaamu alaykum wa rahmatullah. wa alaykum salaam ẹsẹ̀ ń sókè ẹ pọ̀ torí àsìkò. Eh, <laughs> wọ́n àkọ́kọ́ àdísì tí ẹmú ẹnu bà à ń bọ̀ wá ka gan fúnra nínú Umdatul Ahkam Ah, ṣùgbọ́n ọ̀rọ̀ aya 60 òun náà wá nínú àdísì àwọn kéwú tí anabi sallam máa ń kà nínú ìrun àṣùbà so òun náà ń bọ̀ wá kà insha Allah ṣùgbọ́n amin ipe bọ́yá ó kọ adam muhammad àbí sallallahu alaihi wasallam eléyìn àwáwí lásán ni wọ́n mú wá nínú àwọn nǹkan míì táwọn irú àwọn eré táwọn ń ṣe pé táàkàn wo kọ̀ mí táwọn wá ìtumọ̀ fún every alphabet ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú Islam Islam ẹ̀ ṣe ẹ̀sìn eré so àmín ó ní ìtumọ̀ so a sọ̀rọ̀ nípa ìtumọ̀ rẹ̀ so kò sí tó jọ pé bọ́yá alifu alákọ̀ọ́kọ́ ádámà ni mímu ẹlẹ́ẹ̀kejì Muhammad ni nǹkan kan báyẹn kò sí tó jọ wallahu نعم وعليك السلام àwọn tí ní ọjọ́ pípọ̀ ìmáàmù fẹ́ bẹ̀rẹ̀ bóyá bàbá ó bẹ̀rẹ̀ tó ṣé ládà kan wà fún alọ́jọ́ ìdíjì àkọ́wà ní ìbọyá nílé náà àkọ́kọ́ ni pé bóyá tí a bá kírun tá a ka kéwú tó gùn àbí ká a ka kéwú tí ó kúrú ṣé ládà kan wà pàtó almuhim ládà wọn well ntó wà ntí ntó jájú. Uh, òní pé ká tẹ̀lé sallallahu alaihi wasallam sallam irú àwọn kéwù ni ànábì sallallahu alayhi wa sallam máa ń ka ní gbogbo ìrun so nínú àwọn àdìs tó wá ó ṣe òṣùwọ̀n irú àwọn àyà àwọn súrà tí ànábì sallallahu alayhi wa sallam máa ń kà ní gbogbo àwọn ìrun so òye tó wá lórí ìrun àsùbà òní pé sallam máa ń ka kéwù tó gùn yẹn àbí káka kéwú kó kúrú kò sí aburú nù ẹ gbogbo yìí tá a bá ṣe dáadáa náà ni bẹ́t tẹ̀lé tá a bá tó gùn pẹ̀lú àníyàn pé àkẹlé súnà nabi sallallahu alayhi wa sallam àníláàdá lórí ẹ̀ so kò sí ìyàtọ̀ wípé bóyá aka kéwú kó gùn àbí aka kéwú kúkúrú ẹni ẹntọ́ka tiẹ̀ tó gùn ó ní ju ẹntọ́ka tiẹ̀ tó kúrú lọ ohun tí ó jájú òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba súra kọ́dàkọ́dà pé kúlù wallahu lásán làbákà kúlù Allahu èsì ìṣe lásán astaghfirullah alazim tá a bá kà á pẹ̀lú ìmánì tó lágbára tá a sì ka súra tó gùn láìsí ìmánì tó ṣe so kékeré yìí gan ni ó ní ládájú ohun tí ọlọ́run lò nínú ẹ̀mí wa náà ni ìmánì wa àti ìpayà ọlọ́run ọba tí a fi kà á wallahu um, títẹ̀lé imam ó ní àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ papọ̀ mọ́ imam ó láwọn tó máa ń síwájú imam ṣiṣẹ́ ẹni ó bá síwájú imam ṣiṣẹ́ ò nírun ẹnikẹ́ni tí ó bá síwájú imam ṣe iṣẹ́ kò nírun èèyàn gbọ́dọ̀ ṣe síwájú imam ṣe rùkú kò gbọ́dọ̀ síwájú imam ṣe sùjádà ẹni ó bá ṣe yẹn ò nírun ṣùgbọ́n èèyàn tí ó bá ṣiṣẹ́ pẹ̀lú imam ní déédéé ó ti ṣe ohun tí ò dáa òun náà wà lábẹ́ ọ̀rọ̀ anẹ́bísà sálẹ̀ pé ṣé wọn bẹ̀rù kí ọlọ́run bá kó wọ́n sọ súra wọn di súra kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kó yí wọn kó yí orí wọn padà sí kẹ́tẹ́kẹ́tẹ́ nítawọn afáwọn ni wọ́n sọ̀rọ̀ níbí ni pé ìbẹ̀rù ni anẹ́bísà sálẹ̀ ni ọ̀rọ̀ yẹn ló dálé lórí torí ká lè bẹ̀rù pé kì í ṣe nǹkan tí ó dáa ni ó tilẹ̀ jẹ́ pé àti ìríkà wípé ẹnìkan ó ṣe nǹkan kan báyẹn ọlọ́run sọ súra rẹ̀ di kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n ó fi hàn pé ṣíṣe iṣẹ́ yẹn kìí ṣe ìtẹ̀lé ọlọ́run àbí òjíṣẹ́ rẹ̀ èèyàn yapa pẹ̀lú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹni ó bá ṣe yẹn ó ní ẹ̀ṣẹ̀ so àwọn afáàní ẹni tó bá ṣe iṣẹ́ déédéé pẹ̀lú imam irun rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n ó ṣe mọ̀kálàfà

ẹni tí ó lọ́ra lọ́ra bóyá bí torí pé ó mọ̀ pé ìmáàmù máa ká àyà gbogbo ọwá ní bá tóun ló kí ìmáàmù fẹ́ kó tó lọ àtẹni tí ó fi kòkòrò wípé òun bá ìrẹ́ tó kì í so ṣé àwọn méjèèjì ṣé wọ́n lè lọ́gbà ní ìdíje Pé mo ti mọ̀ fún ṣúra báyìí báyìí báyìí, Uh, okay. wọ́n àṣà yọ sáré wa well uh, eléyìí kò ṣe tí ó dáa ẹni ọba tètè wá inú òrun ó ní ládájú ẹni tí ó lọ́ra tó mọ̀ọ́mọ̀ lọ́ra tí ì ṣe pé bóyá ó nìkan ló jẹ́ kí ó lọ́ra ó ní ládájú lọ torí pé ẹni ọba ìran àkọ́kọ́ pẹ̀lú imam níbi sáwú gan láti mọ àjùlọ ẹni ó wà sáwú wájú ní ládájú àwọn tó wà lẹ́yìn lọ torí pé ọlá tó wà fún àwọn tí wọ́n tètè wá mọ́sálásí láti wá sí wá sáwú wájú bákan náà ẹni tí ó lọ́ra láti wọ ìrun pẹ̀lú ẹni tí ó yára láti wọ ìrun wọn kì í ṣe déédéé nù láàdá torí pé àwọn tí wọ́n ń yára ṣe iṣẹ́ ọlọ́run ọba wọ́n ti ẹ̀ ní àwọn gan ni wọ́n ní wọ́n yára gun sìrá tí ń jọ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ wọ́n ní gádà tágùn bíjọ́ gbẹ́ndẹ̀ alkiyama láti lọ inú aljanna àwọn kan wà tó yẹ pé bí ìgbà ta mọ́jú báyìí ni wọ́n kọjá àwọn míì bí afẹ́fẹ́ ni wọ́n ti kọjá àwọn míì bí ètímọ́ ni wọ́n ti kọjá àwọn míì ó sì máa fà pẹ̀lú àyà ni wọ́n ní ìyàtọ̀ rẹ̀ ni àwọn tí wọ́n máa ń yára tẹ̀lé ọlọ́run ọba níjọ nílé ayé gbogbo òfin ọlọ́run wọn máa ń yára ṣe wọn kì í lọ́ra so ẹni tí ń lọ́ra wọ̀run kìí ṣe aburú kéke kọ́ lórí ó wà lórí ẹ̀ ọlọ́run bá kí ó sọ wà nínú ẹ̀ wallahu alam wa alaikum salam eh, wọ́n wá tó sáré ní sáàtì ti kún wọ́n wá tó síta tó wọ́n lè kí ẹni tó tó síta. wọ́n ala kulli hal ó kọ́ rẹ̀ tahiyatul masjid kíkí kákí masalasi so mo rò ẹni ọba wọnú masalasi ni ó kí masalasi ẹni ọba wà níta masalasi ò ní kí masalasi torí pé àrẹ́bìnrin ẹni ọba wọ masalasi kó má jókòó ó rí pé òun yan rákà méjì ṣùgbọ́n tí a bá kà í pé mọ́síláṣí náà ni haraba mọ́síláṣí torí pé tójú ọ wà ń ta mọ́síláṣí ti kún ni kò sí aburú mẹ́ tí ó bá kírun rákà méjì síwájú kó tó jókòó ṣùgbọ́n tá a pè ní tahiyatul masjid ó ní téèyàn bá wọnú mọ́síláṣí síwájú kó tó jókòó kó kírun rákà méjì náà. ok eléyìí máa jẹ́ ìgbẹ̀yìn náà. No. ìyàwó ní àfẹ́ tọ́lápọ̀ jésù hal àkọ́kọ́ ìbéèrè yìí ni àwọn imam tá ń kírun fún yín ní àsìkò ìdánwò ó yẹ kí wọ́n máa wo àsìkò tí ẹ torí pé ohun tá tá gbàlérò náà nù dulhaja àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ lọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán ká má dá wọn dúró so ẹkún ó wòye sí àwọn tí wọ́n wà lẹ́yìn wọn tí wọ́n ń kírun so àwọn àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ ṣe exam tó ń múra àti ṣe exam yẹn so kò yẹ kí á dá wọn dúró láti fa súra gùn lásìkò náà tá a bá ka súra kúkúrú tá a ka súra gúngùn a nírun so kí ló dé tí a fi ara ní ara wa ṣùgbọ́n ìkírun méjì papọ̀ avur àti as amagrib àti ìṣá ó dálé onírìn àjò ni àbí àsìkò ẹ̀rù àsìkò ẹ̀rù gẹ́gẹ́ bí a bá ń jagun àbí nǹkan kan báyẹn ṣùgbọ́n ẹni tí ó nírú udhri báyìí tó wá pé aago mẹ́rin ni gẹ́gẹ́ bí ẹ ti sọ a mọ̀ pé àsìkò al-asr kì mẹ́rin ní bẹ̀rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so eléyìí torí àti ráyè kàwé kò sí aburú kọ́lọ́ irun dhuhr lára di àsìkò ìgbẹ̀yìn rẹ̀ kọ́ wá kírun àlásìrì ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ẹni pé lẹ́yìn ìgbà tó wá ti kí àdúrù tán nígbà tí ìbá yìí kí tán àsìkò àlásì ó ti wọlé yóò wá dàbí kó kí méjèèjì papọ̀ ó lè dá lọ́gbọ́n bá kò sí aburú ṣùgbọ́n tó wá jẹ́ pé bí aago mẹ́ta ni ó bá bẹ̀rẹ̀ so yóò kí dhur ní àsìkò rẹ̀ yóò kí àlásìrì lẹ́yìn ìgbà tí ó jáde kúrò ní exam hall torí pé àsìkò aláàsìrì òun náà pín sí méjì mukhtar wa dọ̀rúrí wa so dọ̀rúrí yẹn kò ní kú ọ̀yàfi tí oòrùn bá wọ̀ so kọ́ wá kírun yẹn ní àsìkò dọ̀rúrí rẹ̀ al-afdal kó kírun ní àsìkò tí etí tó lọ nígbà tí e ṣe onírìn àjò wallahu náà assalamu wa rahmatullah.